وعلى آله وأصحابه ومن والاه. gbàtí ayé ẹ̀kọ́ kalẹ̀ fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàbí ànábì ìwádìí láyé àléhìn ayé yìí ó wọ lórí ẹ̀mí wọn pọ̀ ó sì dẹ́rù bà wọ́n ìdíkò yìí ọlọ́wọ́n bá dé tọ́lá ní àwọn tó wọ̀ wọ́n àdùn sí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn àwọn sàbí ànábì wa lọ bá ànábì sallallahu alaihi wa sallam ìpè ayé náà láyé ẹ̀dínmọ̀ náà sọ̀rọ̀ tí ó sàmù sí ẹ̀yìn ara rẹ̀ sàlẹ̀ ní bí ó lè lé mú pé ara rẹ̀ mo ti wà yóò ní ìṣe wa ní kíkà kan ní ó sàmù sí ẹ̀yìn ara mi àwọn sàbí lọ kó wà ní ìṣọ̀rọ̀ àwọn ìṣọ̀rọ̀ rẹ̀ àwọn ìṣọ̀rọ̀ àwọn ìṣọ̀rọ̀ wa sọ fún wa pé lẹ́yìn sàmà lẹ́sà owó àtàbàjẹ́ lè mọ̀ àbùkù ọba àlejò ọlá ń sọ kì í ṣe orí bẹ́ẹ̀ yóò wò ọba àlejò ọlá ń sọ òun náà ní إنما هو كما قال للمان كما قال للمان لابنه أنا بني يتنع بالي كلام صري ولا أني يتي لقمان تصف ما يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم àti àbùsọ̀nà ọba àlejò lásán tó ní àwọn tí wọn ò bá ro àbòsí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ìtumọ̀ àbòsí níbẹ̀ òun náà ní ẹbọ pé àlẹ́bí náà àmánú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlejò alágbọ́ wọ̀lá bí ẹni tó ìmánà ń lè gbòòlù àìsí ṣe àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ tí wọ́n tún wá máa fi ẹbọ tí wọ́n máa dà á papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí ń gbàgbé mọ́ra Islam gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe wọ́n làwọn gbọ́ lọ́wọ́ bá àlejò alágbọ́ ṣùgbọ́n wọ́n máa tó jẹ́ pé ipa ìgbẹ́tọ̀ ọlọ́run ọba àdìkẹ́lá fẹ́ ni, yìí ọlọ́run ọba àdìkẹ́lá ní anamisọ̀lá wa rẹ̀ sálàm ní eléyìí òun náà ní nǹkan tọ́lọ́run ọba àdìkẹ́lá ń sọ. lẹ́yìn ìgbà tí Luqmanul Hakim tó kọ́ kìlọ̀ fọ́mọ rẹ̀ pé kó má pa nǹkan nípa pọ̀ mọ́ ọlọ́run ọba àdìkẹ́lá ẹ̀ rí pé ìkìlọ̀ yìí ti pé mọ́sí nǹkan báyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé máa ṣe nǹkan tó jẹ́ ìdàkejì rẹ̀ nínú àyà yìí la tushrik billah má pa nǹkan nípa pọ̀ ọlọ́run ọba àlejòọlá ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni mú ọlọ́run ọba àlejòọlá lọ́kàn tó bẹ́ẹ̀ pé àkọ́kọ́ wáàsí tó bọ́ ti fọ́ máa rẹ̀ òun náà ni wáàsí saudi, wáàsí ìmọ̀ ọlọ́run ọba àlejòọlá lọ́kàn tó eléyìí òun náà ni wáàsí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run tó ti kọjá lọ òun náà láti sọ pé ọ̀rọ̀ Luqman al-Hakim ọ̀rọ̀ rẹ̀ máa ti déédé pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àti ọ̀rọ̀ tọ́lọ́run bá àdìkẹ́ lásọ nínú Al-Qur'an ẹ̀rí pé gbogbo àwọn ànábì tọ́lọ́run bá àdìkẹ́ ọlá ránṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ tí wọ́n kọ́kọ́ jẹ́ fáwọn ọ̀jọ́ wọn òun náà ní pé ká mọ ọlọ́run bá àdìkẹ́ ọlá lọ́kàn so ìpè ẹ máa jọ́sìn fọlọ́wọ́n bá àdìkọ́lá lọ́kàn tó so wàtàkù ẹ̀sìn páyà rẹ̀ wá àfi òun ẹ̀sìn tẹ̀lé mi òjijẹ́ òun náà ní sẹ́tà òun òjijẹ́ jẹ́ so lẹ́yìn ìgbà tí ó fẹ́rẹ̀ wá sí pẹ̀lú àtàwí ìtọ́ fi tẹ̀lé òun náà ni ohun tó ní í ṣe pẹ̀lú ìwọ òbí méjèèjì a rí pé kéèsì àyè nìkan nínú sọ́tù Luqman wọn náà lọ́wọ́ bá àdìsọ ló ti sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ tiẹ̀ tí ó wàá fi ẹ̀tọ́ tàwọn òbí méjèèjì tó àbí tẹ̀lé nínú sọ́tù Isra ọlọ́wọ́ bá àdìsọ láni wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́wọ́ bá àdìsọ lápàṣẹ ipe ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ẹ sì máa ti dáadáa láwọn òbí méjèèjì ń bẹ nínú suratul Ahqaf bẹ́ẹ̀ ń bẹ nínú suratul Ankabut bẹ́ẹ̀ inú suratul Luqman ọlọ́run bá lè jọlá ń sọ a'udhu billahi minash shaitanir rajim ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي إلي مرجعكم ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون الله بارك لنا ووصينا للإنسان أتو أتوله تلفون أمينيا àwọn onímọ̀ nípa tẹ̀síọ̀ àwọn apá kan sọ pé eléyìí

àti ọ̀rọ̀ bí ọlọ́wọ́n bá àlékí ọlá pa lukumanu látẹ ife kó sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fọ́mà rẹ̀ ni eléyìí máa túmọ̀ pé lukumanu ń sọ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àlékí ọlá ife ọlọ́wọ́n sọ àsọ́ọ́lẹ̀ kalẹ̀ fọ́mà ènìyàn tó kó òbí rẹ̀ kó jẹ́ nínú méjèèjì eléyìí àtẹni látọ̀dọ̀ bá ọlá fún ọlọ́run bá ní wàwà sọ ìlànà ìsáàlì àsọ́ọ́lẹ̀ kalẹ̀ fún ọmọ ènìyàn bìwáàlì dẹ́yìn àsọ́ọ́lẹ̀ nípa àwọn rẹ̀ méjèèjì ọlọ́run bá ní ọmọ ènìyàn kó máa ṣe dáadáa sáwọn obi rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí sọ́nà àwọn àwọn náà pé wọ́n dẹ́yìn ẹ máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì a rí pé ọlọ́run bá àdékẹ́ ọlá kó àwọn òbí méjèèjì papọ̀ àtìyá àti bàbá ọlọ́run bá àdékẹ́ ọlá ní ká máa ṣe dáadáa sáwọn méjèèjì lẹ́yìn ìgbà tó ọlọ́run bá àdékẹ́ ọlá pa àwọn méjèèjì pọ̀ tán ọlọ́run bá àdékẹ́ ọlá tún wá dáadáa sá ọ̀rọ̀ nípa ìyá ọlọ́ọ̀bá àdíkẹ́lá ní hamalatuhu umuhu wahanan ala wahanan ọmọ ènìyàn ta ní ó máa ń ṣe dáadáa ta sọ àtọ́lẹ̀ dáadáa fún fáwọn òbí rẹ̀ méjèèjì ọmọ ènìyàn náà ní ẹni tó jẹ́ pé hamalatuhu ummuhu wahanan ala wahanan ìyá rẹ̀ ó gbé oyún rẹ̀ sínú ó lóyún rẹ̀ wahanan ala wahanan wọ́n ní túnmọ̀ eléyìí òun náà ní pé kí ni dọ́àfán aláàdọ́àf ọmọ ènìyàn tí ìyá rẹ̀ lóyún rẹ̀ sínú pẹ̀lú lílẹ̀ lórí lílẹ̀ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdámá obìnrin òun náà ni pé obìnrin jẹ́ èèyàn kan tó lẹ bọ́nà ọba àlejò láti dá obìnrin ni obìnrin ò dàbí ọkùnrin níbi agbára èèyàn tá wá dá ládàámà pé èèyàn tó lẹ́ni ó tún wá gbé oyún sínú lílẹ̀ rẹ̀ tún wá sí kíni ó tún wá di àdìpèlé wahanan ala wahani lílẹ̀ ó tún wá kún lílẹ̀ fún látara pé ó gbé oyún sínú bọ́mọ̀ ènìyàn bá gbóbìnrin bá gbóyún sínú eríṣiríṣi ọ̀nà àrà ní máa gbà wá

wọ́n lẹ́rù mí bẹ nínú àwọn obìnrin tó jẹ́ pé ìjọ tó bá ti lóyún báyìí bed ni wọ́n lọ lé àbí ìdẹ̀sọ̀ síbítù tí ó fi bímọ ń bẹ nínú àwọn obìnrin bẹ́ẹ̀ ń bẹ nínú obìnrin tó bá lóyún gbogbo oúnjẹ tó bá dá iná tó bá sè fúnra rẹ̀ kò ní lè jẹ àbíkó oúnjẹ tí wọ́n ti tí oúnjẹ ń bì kan oúnjẹ oníwàá kí ni onímọ̀ àwùjẹ wọ́n lẹ́rù mí ní ìsàlẹ̀ kòkó ibi tó tán bá dáná òde ẹ àwọn ìsàlẹ̀ kókó rẹ̀ wọn tán bá a onímọ̀ òwú jẹ òun náà ni ó jẹ tí ó fi lálàáfíà tẹ bá fún ní ìsàmì ìjẹ kò ní jẹ ẹnìkan bẹ ọkùnrin kan bẹ tó jẹ pé bí àwọn rẹ̀ bá ti wà nú yóò ti mà tán bá ti dáná jọlọ́ọ̀fù ráìsì nìkan yóò wá bẹ̀ wọ́n yóò wá gbà yóò tí ó pọ̀ yóò lọ gbé sínú fírísà ọlọ́run wọn máa wọ́ọ̀mù díẹ̀díẹ̀ tí ó máa jẹ bí ó ti kò ní jẹ kan mí ẹ wá rí bí àsìkò yìí ṣe lágbára tó fóbìnrin àsìkò tí lílẹ̀ wọ́n tún wá lẹ sí ibi tẹ́lẹ̀ lọ ọlọ́run bá lè kí ọlá fẹ́ ká máa ká mọ rírì wàhálà tí ìyá wa ṣe nígbà táwò mà òṣèlú ẹlẹ́wọ̀n mọ wàhálà nínú ọmọ òun ṣe ní oyún yóò yà àríjẹ nìkan ní ọmọ òun pé àbẹ́ni ah, ṣe ṣe ah, ṣe ṣe wàhálà nù àwọn bá ní ẹ̀yìngbà eh, tó fi wà ní oyún à wà láti ọmọ òun ṣe kò rí ọlọ́ọ̀bà àlìkọ́lá wá ń júwe rẹ̀ fún wa ipé ó wá ṣe wàhálà olóyún rẹ̀ oṣù mẹ́sàn-án ó gbà tó fi lóyún yìí ọjọ́ àìsùn ọjọ́ àìwò ọjọ́ wàhálà wà fi sọ lúhú lẹ́yìn ìgbà náà tó tún wá lóyún rẹ̀ tó fi tán ó tún wá bẹ̀rẹ̀ sí fún un lọ́yàn ó fi ó lóyún rẹ̀ pẹ̀lú wàhálà ó wá fún un lọ́yàn fọ́dún méjì wà fi sọ́ọ̀lù hù fi àmẹ́yìn ọlọ́run bá lè jọlá ní yóò mi ọlọ́run bá lè jọlá ní hamlu wà wọ́n fi sọ́ọ̀lù hù sàlàtúnà ṣàrọ̀ wọ́n lọ́wọ́ bá àdékọ́lá ní àtọyún ẹ̀ àti gbígbọ́ yàn lẹ́nu ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́ bá àdékọ́lá ní ọgbọ̀n oṣù ní bóòlù àti abẹ́ kakuléètì ọgbọ̀n oṣù ibi ó sọ pé ìgbọ́ yàn lẹ́nu rẹ̀ ọdún méjì tá a bá yọ ọdún méjì kúrò nínú ọgbọ̀n oṣù oṣù mẹ́rin ló ọkọ̀ oṣù mẹ́fà ibẹ̀ làwọn onímọ̀ ti yọ ipé

wàhálà tí obìnrin ó ṣe kó tó di pé ó gba ọyàn lẹ́nu ọmọ rẹ̀ sí amẹ́yìn fún odidi gíní ọdún méjì àwọn onímọ̀ nípa tẹ̀síù wọ́n ní ọlọ́run bá àlejò ọlákọ́kọ́ gbé wá fún wa pé àwọn òbí wa dáadáa táwọn ti ti wọn dọ́gbandọ́gba ni lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá àlejò ọlá tún wá kan títí ìyá ọlọ́ọ̀bá àlejò ọlá kan nípa ipé dáadáa tẹ́ẹ̀sì táwọn òbí ìyá yín ó gbọ́dọ̀ ju ti bàbá lọ kọ́lé bá dá sí wa lójú ẹnìkan wá bí wasallam ó ní ayun nas ahaqqu bi husni sahabati ya Rasulullah ilé òṣìṣẹ́ ọlọ́run tààlẹ́ni tó ní mo fẹ́ ṣe dáadáa tààlẹ̀ tó lẹ́tọ̀ sí ní máa ṣe dáadáa sí anábì ní ọmọ anábì ní yà rẹ̀ ó tún bí anábì sallallahu alaihi wasallam ó ní tún màmá nì lẹ́yìn ìgbà náà ta ló tún kàn ó tún wá pọ̀ ó tún sẹ́kù ta ló tún kàn anábì ní ọmọ anábì ní ìyá rẹ̀ náà ni ó tún wá bí anábì sallallahu alaihi wasallam lẹ́lẹ̀kẹta ó ní ta ló tún kàn anábì ní ìyá rẹ̀ tún ni ẹlẹ́ẹ̀kẹ́ ni tó wá béèrè lànàbí wá sọ fún pé fún mà àbú lẹ́yìn náà ló wá fún bàbá rẹ̀ ó ka ẹnìkan lájọ́ kan tó ń béèrè béèrè pé àá tàbí wàhálà táwọn bàbá ń tè yìí òun ló gba owó táwọn jíjẹ mímú ó sọ owó léwé ó ṣe owó bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ni ìtọ́nà ọba àlekẹ́ láti sọ tó bá jẹ́ pé ẹni tí ò lóyún rí ọlọ́run fa àìsàn tiwa tí èèyàn bá ṣe àìsàn pé kò rí kò rí tọ́ílẹ̀tì lọ ẹ́ kí ló kàn lé kó mọ́ ní tọ́ílẹ̀tì lọ láàrin ọ̀sẹ̀ kan yóò mọ tóbìnrin gbé bó ti wá wà wọn kò lè ṣe kò lè kò lè sọ pé mo fẹ́ sọ kalẹ̀ fúngbà díẹ̀ ẹ wò wàhálà lọ́sàn-án lóru ó lè jẹ́ pé nígbà tó bá fi ẹ̀gbẹ́ lélẹ̀ ọmọ ilẹ̀ níbi tó ń fẹ́ fi lélẹ̀ fọ́ọ̀hún àbí kó gbọ́tọ̀ máa tó wá fẹ́ gbádùn yóò jìra padà inú oyún kò sí pé obìnrin tó bá wà ní oyún kò ní sunrun kan tó sun gbádùn ìwọ́n wá sọ pé ìwọ́n ti wàhálà ìwọ́n wá ní oúnjẹ ìwọ́n wá ní oòrùn kátó wá sọ̀gbà tóbi ni ó bí ma nígbà tóbi ni ó bá bí ma àṣùgbà yẹn obìnrin yóò máa sọ pé láyé òun tọ́nà bá tún yí ọ̀hún bí eléyìí ẹ́ á òsì ti dópin lánàá kí mi ni a tí ó máa rí ṣùgbọ́n ọlọ́wọ́ bá àdìkẹ́ ọlá ó dágbàgbé sílẹ̀ lẹ́gbà tó bá ti gbé kíni tó bá ti bímọ tán lẹ́yìn ogójì ọjọ́ ẹ̀yìn tẹ́jẹ̀ ti dá ó inú gbàgbé ẹ wá wàhálà tó ṣe ìgbà tó fi bímọ láàrin ikú àti iye mélòó mélòó obìnrin tí ó bímọ tó ti bà lọ tóbìnrin bá bímọ tán ó tún wá ku iṣẹ́ àwọn onímọ̀ ṣègùn ni wọ́n pè ní postmortem àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti máa ṣẹlẹ̀ tó fi lẹ́gbàá tó fi máa tán tó fi lè bá fi máa tán ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àrùn ọpọlọ ní èrìdè ó bí máa tán báyìí ó fẹ́ báyìí ó kẹ̀lú pé èrì ó bá dàrú kò sí ọmọ tí ó bí bí ó ti máa tẹ́nu nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ tó bìnrin tó jẹ́ pé tẹ́ẹ̀ bá rọra tí wọ́n bá tètè mọ̀ kọ́dà ó lè fún ọmọ gbọ́dọ̀ ó pa tí ò ní máa ti ṣe náà nínú àwọn wàhálà tí máa ń tẹ̀lẹ̀ sóbìnrin ni ìjà wà lè gbé alégbèrú wàhálà yìí tó bá tún wá bí ma tán àwọn ọkùnrin àmọ́ wá ti pẹ́ fún ọmọ wá gbọ́mọ rẹ ọmọ rẹ ń sunkún ó ti dọ ọmọ rẹ nu wàhálà rẹ nu ẹlòmíì láti ìgbà tí ìyàwó rẹ bá ń wo ma lọ́wọ́ yóò kókó ní àlá tó jọ ń sùn níbi á ọ̀rùn ilé yóò sùn ọmọ wa sunkún ọmọ ò lè sọ̀rọ̀ pé ìjọba ìlú fẹ́ kò lè sọ̀rọ̀ pé ìjọba ìlú gbà yóò mọ̀ wá yẹ ẹ létí wò yóò mọ̀ yẹ ẹni wò kéà àbí inú òun ni àbí ti ń dún ni àbí ti ní kan ṣe rì yóò wà lérí ẹ̀ yóò wà fi kíni yóò wà mọ̀ fún lọ́yàn ibi tí ìyá bá ń jẹ ibẹ̀ náà ní kíni ìjẹ́ náà lọ́mọ́ ti máa fà yìí wò sí ní kọ́kùn ló tún wá o àbí ká tún sàlékún tọ́jú o torí pé wọ́n ń ẹwọ́gbọ́ wàhálà yìí anábì ṣe kí ni pín mẹ́ta fún àwọn onímọ̀ sọ pé wàhálà oyún ẹ́ anábì sallallahu alaihi wasallam anábì pín mọ́ wàhálà ọmọ ẹ̀ fífọ́ ọmọ lọ́yàn tí ó fi gbọ́ lẹ́nu ọmọ eléyìí náà wàhálà tí ọlọ́run ọba àlejò ẹ̀rí àwọn ọ̀jọ̀gbọ́n míì àwọn tó ronú wọ́n ní anábì sallallahu alaihi wasallam anábì pín dáadáa lẹ́ẹ̀mẹ́ta fún ìyá kó tó wá kan bàbá wọ́n ní kí ló fà wọ́n ní nítorí pé dáadáa tí bàbá ṣe òun náà lọmọ máa ń gbọ́njú máa nígbà tó fi gbọ́n sí yóò gbọ́n sọ́wọ́ gbà tí bàbá rẹ̀ ṣe gíní ọmọ kan wá rí pé tí àwọn bá jáde òun náà ni ó gbin sáájẹ wá afẹ́sanwó léèwé ẹlọ́bá bàbá yín afẹ́sanwó lékéwú ẹlọ́bá bàbá àwọn tó wà responsible à ń sọ abẹ́ragbá afẹ́ràwó bàbá náà ní gbogbo ẹ̀ wọ́n ní látara bẹ́ẹ̀ ọmọ tí ó mọ wàhálà tí ìyá rẹ̀ ṣe nígbà tó pé kò sí ìgbàǹgbà wọn yóò mọ wá rò pé bàbá àwọn ah bàbá àwọn yóò bàbá àwọn yóò fi ẹ̀ lóòrò ọlọ́run bá àdìgbẹ́lá wá dá padà pé ó mọ wá ọ̀hún àti òun yẹn lọwọ wọ́n ní ìdí kan nu wọ́n ní ìdí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé inú ẹja tọrọ ọba àlejò ọlájá má ọmọ obìnrin òun náà ni pé àwọn obìnrin máa láàánú obìnrin máa láàánú ọmọ púpọ tọmọ bá ṣẹ̀ tó jẹ́ pé ìyá rẹ̀ náà lórí fọ́ọ̀tẹ̀ fún bàbá bàbá lù òun náà ló tún sọ pé ó tún ẹfẹ́ pa ni òun náà ló ṣe gíní òun náà lórí kọ́tù ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá dé séèjì kan ẹ̀mí rẹ̀ ò ní gbé mọ́ bọ́mọ bá tẹ́ tí a bá ní kò sí ní jẹun ó sì ní jẹun alẹ́ sùn tí a bá wọlé tán ìyàwó rà lọ lè jí pé wà á jẹjẹ kálukú mẹ́rin rẹ̀ lò mọ́jọ́ mọ́ kó jẹun ah, àwọn ṣe ṣe mọ́jọ́ kó mọ̀ pábọ́ ń mọ́jọ́ kó mọ̀ pábọ́ ń dún à ah, yóò sì rà sẹnu mọ́rẹ́ yóò jẹun àwọn ọmọ rò pé ẹ̀hẹ́n

tó ń tí wọ́n wọ́n sọ pé ìyá òwò ìyẹn èyàn lè tara rẹ̀ tí ó rí bínú ọlọ́wọ́ bá lè tọ́lá tí èyàn kàtọ̀ fún ya ẹ̀ pé ẹlákùn ẹlákùn ìfìmílẹ̀ ẹlákùn alájẹ́ ẹ̀yìn dénú bá ẹ̀fẹ́ràn àtẹnumọ́ bá ya rẹ̀ ní bá rùbá ọlọ́run ní wala taqul lahuma uffin wala tanharhuma ọlọ́run bá lè kí ọlá ní uff ló kéré jù nínú gbólóhùn tí ẹ̀ máa fi sọ pé ẹlákùn ọlá ní pọ̀ ọlọ́run bá àdéjọ́ ní o gbọ́dọ̀ wí fáwọn òbí rẹ méjèèjì ẹ wá wo bí tí ẹ wo bí tá a lọ ayédè lónìí ẹ wo bí ọmọ bí ó ti máa jágbére bí ó ti máa jágbére yẹ pàpà jùlọ ìyá wàhálà yín kọ́ obìnrin obìnrin ó sì mú síbẹ̀síbẹ̀ náà yóò ti máa ṣe kí ni yóò ti máa bàbà mára pé eh, ọmọ ni ọmọ ni kọ́lá kò ní ṣépè fún àmọ́lọ̀ obìnú ìkánú àwọn ẹni síwájú tí wọ́n ti kọjá lọ dùrẹ́ìjì inú àwọn tí wọ́n jọ́sìn fọ́lọ́wọ́ bá lẹ́kọ́lá olùjọ́sìn fọ́lọ́wọ́ bá lẹ́kọ́lá nínú àwọn bá ní Israel anábì sallallahu alaihi wasallam anábì ló sọ̀tàn rẹ̀ fún wa anábì ní dùrẹ́ìjì ó ní ibi títí máa jọ́sìn fọ́lọ́wọ́ bá lẹ́kọ́lá tó jìnà síbi èkó bẹ́ẹ̀ ní wọ́n jọ́ sí bẹ́ẹ̀ ó wá wà ń jọ kan tó fi ara rẹ̀ lábẹ́ ìyá rẹ̀ wá ń tẹ́ ní wọ́n sọ lọ́kàn ara rẹ̀ pé àkókò lọ dá lóhùn jọ tó ní máa ń bá ti ń lọ. ìyá rẹ̀ tún pé kò tún dáhùn ìyá rẹ̀ tún pé lẹ́lẹ́kẹta kò tún rẹ̀ ìyá rẹ̀ wá ìyá rẹ̀ títí tí ó fi fi ojú rẹ̀ kan àwọn obìnrin alágbèrè síbi tó lọ lè torí ẹ̀ sápamọ́ síbi tó ti pé kó mọ́ máa fojú rí ìrìkúrì níta owó tóun bí lòun wá ń pè tí ò dáhùn ìyá rẹ̀ bá ti pèlè nígbà tí ó yà ọba dìjọ́ kan obìnrin obìnrin alágbèrè obìnrin aṣẹ́wó àwọn èèyàn bá rí pé obìnrin yìí mà lóyún nígbà tí ó yà ọba lóyún ó bímọ ìjẹta ló tí ma fún orí jùrẹ́jì ló fún lórí jùrẹ́jì ti ń bẹ́ẹ̀ títí jọ́sìn bọ́lọ̀ ibi ahéré rẹ̀ tó ra kankalẹ̀ ọ̀rọ̀ yìí ó tọ́dọ̀ ẹni tó jọba ìlú jùrẹ́jì ẹ̀rí àwọn tó bá jẹ́ àwọn tó ń súnmọ́ àwọn tó ń jìnà sí tọ́lọ̀ ní jìnà sí àwọn tó bá jẹ́ àwọn tó bá súnmọ́ ni ṣètọ́ ni ó ìtọ́ba wá se tó bá kù díẹ̀ káàtó tí gbogbo ayé máa ń ṣe ẹ̀ títí wọ́n yàtọ̀ ẹni àwọn àwùjọ wa wà lónìí ẹwà àwọn ẹni ṣe ránù táwọn ẹni ṣe ríṣiríṣi ọlọ́mọdé aráburú àwọn ará nìkan tó jẹ́ onísúnà kan àwọn alófẹ́ nìkan lóyún kọ́dà gbogbo òròyà ayé àwọn ẹni tí ń lórí bí ìgbà tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ fáwọn ẹlòmíì kan máa ń sáburú ẹni tó bá ti

ìrẹ́ arábìnrin ta ló fún ọ lóyún ó ní jùrẹ́jì ni ó ka jùrẹ́jì láyà ohun sẹ̀fáàmù sàbí ń bẹ tó bá parọ́ mọ́yàn yóò tó wá mọ́ súnra rẹ̀ wò pé àbí àbúsẹ̀lẹ̀ gbà kan tí mọ̀ ní jùrẹ́jì ni ẹni sunu ẹfún láyé kó ń bẹ̀rọ̀ àwọn afún láyé wá sàlọ̀ àlá anábìlọ́wà yẹn nábìlà lákà méjì lẹ́yìn ìgbà tó inú àwọn ọmọ dáná bí sọ̀lá àwàlẹ̀ òṣèlá bí dáná bí sọ àdìsí ni àwọn ọmọ tó sọ̀rọ̀ nígbà kékeré ni jùrẹ́jì wá bí ọmọ pé ìrẹ́ ọmọ ta ni bàbá rẹ̀ nígbà tó ọmọ bá láhùn bọ́mọ ti sọ òun pé bàbá adáranjẹ kan òun náà ni bàbá àwọn ẹnìkan ti ń dáná òun náà ló kú obìnrin atẹ́wòyìn òun náà ló kú nígbàtí ilé ìwá kílẹ̀ àti gbogbo àwọn èèyàn jùrẹ́jùwá ronú ah ó ní tó tẹ̀lẹ̀ tóun ó ní àdùrọ̀kátì ní dáàwà tí ó yìí já èpè tí yàmí tẹ́lẹ̀ mi lórí bàbá mi èpè òbí mi ni ọba ló wá ní ọya ẹlọba tún ilé ìjọsìn rẹ̀ ẹba tún kọ́ ẹ bá ṣe dáadáa kẹsùn kọ́kọ́ kẹsẹ́ kó lárinrin ó ní rárá ó lóun ò fẹ́ ó ní ẹ sábà ń fowó ti wà tẹ́lẹ̀ ẹ fi ilẹ̀ kó ti wà tẹ́lẹ̀ kí la fẹ́ lò níbẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ àwọn òbí méjèèjì lágbára pàápàá jùlọ ìyá nítorí pé wọ́n jẹ́ ẹni tó lẹ nínú ẹ̀dá tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá dá wọn wọ́n tún wá jẹ́ ẹni tó rọ̀ ẹni tó láàánú látara àánú tí wọ́n ní ìmọ̀ wọn fẹ́ mú ọmọ ní ìwàwù sáwọn òbí ẹ̀ ẹlòmí ìgbéyàwó sílé ìyàwó yóò máa sàbùkù yẹ́ ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ìyá rẹ̀ náà ló tó máa dálẹ́bì tó ní ẹwọ́ ẹ mọ́ta alájà lóhùn wàhálà alájà pọ̀ wọn ń látẹnu mọ́ púpọ̀ ẹ ń ò lábojúkó wọn dẹ̀ fáwọn ọmọ sí wọn ò dé máa ṣe báyẹn ìyàwó ẹ̀ ní ń ṣe kíni ní ń ṣe àìlójútì tí ìyá tó fi ọ síbẹ̀síbẹ̀ ìyá rẹ̀ náà ìyá rẹ̀ lọ eléyìí tó tó burú jáì lẹ́yìn ìjọ ti fọ́nà ọba àlékiọlá ìtọ́nà ọba àlékiọlá tó fi lé òun náà ní kíni òun náà ní bẹ́rù ìwà àdìjẹ́ yìí òun náà ní ká dáadáa nínú àwọn ìtẹ́tẹ́ yẹn máa ń dé anábì ní àkọ́kọ́ tó lóore jù mú tẹ́ òun náà ní ìrun kíkí wọ́n ní kí ló kàn lẹ́yìn ìrun kíkí anábì ní bí rùn wàlídẹ́yìn anábì ní ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ìṣe dáadáa sáwọn òbí wa méjèèjì yìí kò ní dáadáa yẹ gbogbo tá a bá ti mọ̀ pé dáadáa ní kò láàlà fáwọn òbí wa ẹnìkan wá bíi ìkanú àwọn sàábì ànábì ni pé ìyá àwọn òun lòun fún lẹ́yìn báyìí tóbi ṣe hajj tóbi tawaf tóbi ṣe sáfà àti marwa ó ní ǹjẹ́ ìdóhùn ṣe yìí ìjó sí déédéé pé dáadáa ti tán à ó ní o ó ní kò tó kò tó bẹ́ẹ̀ ó ní kan gbígbìn kan tó wá kérora rẹ̀ nígbàtí ààrẹ fẹ́ bí ọ ò lè san. kátó wá sọ pé kíni kátó wá sọ pé ogun wàhálà sí ààrẹ pẹ̀lú rẹ̀ ànábì ní kò sí ọmọ tó lè san ẹ̀san tí òbí rẹ̀ ti fún wọn àyàfi ọmọ tó bá bá ìyá rẹ̀ òbí rẹ̀ lókun ẹrú ó bá wọn lẹ́rú ó wá sanwó ẹ̀ ó wá ra ó bọ́ okùn ẹrú lọ́rùn wa sábì jọmọ lóàbí irú eléhùn olóòlù sọ pé òun ṣe kíni òun ṣe ẹ̀tọ́ ìyá òun ẹ wá rí i anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tó wá sọ eléyìí fún wa áyà yìí wọ́n ní ó sọ̀kalẹ̀ lórí ìkan nínú àwọn sàábì anábì sáàdù fún àbí waqas sáàdù fún àbí waqas ó jẹ́ nìkan tó fẹ́ràn ìyá rẹ̀ púpọ̀ ó wá dásìkò tó gba islam sáàdì múná bí wàkàwọ̀ tí ó gba ìsìláàmù kan ìyá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí gbé gíní bá bẹ̀rẹ̀ sí dààmú ẹ̀ ṣe à òun ní para méjì tó gbà yóò ìyá wa wò pé kí ni nǹkan tóun lè fi dẹ́rù bá àbí kí ni nǹkan tóun ó fi dá padà nínú ẹ̀sìn abọ̀rìta ìyá wa sọ fún sáàdì pé òun sì ní jẹun òun ní mumi títí tóun ó fi jáde láyé táwọn yóò máa wá sọ káàkiri pé sáàdì ló pàyà rẹ̀ ẹ̀rí ké ìrònú sáàdù oná ló pàyẹ́ ẹ̀ sáàdù kàrọ̀ ikún ìyá rẹ̀ wá jọ alákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ mu tó fi odidi ọjọ́ kan ó wá dé padà ó wá bá rẹ̀ ìyá ẹ̀ jẹun ẹ̀ à wọ́n ní fún nínú àwọn èèyàn táwọn nínú àwọn èèyàn bí sàpèjúwe ni nípa pé kéèyàn ti dáadáa tóbi tó fẹ́ràn ìyá rẹ̀ dé sáàdù fún àbíwá kọ́ ti wá sọ fún ìyá rẹ̀ pé ìyá tẹ́ ẹ bá ní ẹ̀mí tẹ́mi yín bá pé ọgọ́rùn-ún tí ẹ̀mí yẹn wá bẹ̀rẹ̀ sí jábọ́ nafsan nafsan tí wọ́n bẹ̀rẹ̀ sí yọ lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n lọ lẹ́yọ kọ̀ọ̀kan ó ní òun ní padà lórí ẹ̀sìn tó ń wà yìí o títí tí gbogbo ọgọ́rùn-ún ó bọ́ta ilẹ̀ ìyá ìjọba mọ̀rọ̀ lọ́rọ̀ Ya bá padà gbóúnjẹ ya bẹ̀rẹ̀ esi jẹun so lórí ọrọ yìí lórí rẹ, òun náà lọ́wọ́ ọba àlejò láti wá sí kíni sọ áyà ìṣe dáadáa fóbi méjèèjì ọlọ́wọ́ bá sọ kalẹ̀ ọlọ́wọ́ bá àlejò láwá ní àníṣúlé wọ́n lè wà àlìjẹ́ ìka ìlà ní látara eléyìí ẹ máa wá dúpẹ́ fẹ́mi ọlọ́run ọba àlejò ọlá wálì wálì lẹ́yìn ẹ̀sìn máa dúpẹ́ máa òbí méjèèjì ìlàjì àlùmọ̀sí yìí ọ̀dọ̀ ọlọ́run ọba àlejò ọdẹ mi ọlọ́run lẹ́ padà sí tọ́lọ̀ wà san wálẹ̀ fẹ́ràn gbogbo tá a gbáyé sí ẹ̀rí afáwa Sufyan wọ́n ní àyà yìí tọ́lọ̀ ọba àlejò ọlá ní àníṣkúrlì ẹ máa dúpẹ́ pé mi ọlọ́wọ́ bá àlèkè ọlá wọ́n ní ẹnikẹ́ni tó bá ti kírun wákàtí márààrún lójúmọ́ ó kí ó kí pé irú ẹni bẹ́ẹ̀ faqad shakara lillah wọ́n ló ti dúpẹ́ fọ́lọ́wọ́ bá àlèkè ọlá ọpẹ́ ọjọ́ ó ti ṣe ni ó ti mú ọpẹ́ náà wá látara pé ó kírun wákàtí márààrún wọ́n ní tó bá tún wá ṣàdúrà fáwọn òbí rẹ̀ méjèèjì nígbà tó bá fẹ́ parí àwọn ìrun wákàtí márààrún yìí dúkúrá kúlẹ̀ sọ̀làwà alhamdu tó sàdúrà fáwọn òbí rẹ̀ méjèèjì wọ́n ní ó ti gíní pọ̀pọ̀dé ajá ṣòṣòra hùmà irú ẹni bẹ́ẹ̀ ó ti dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì kẹ́gbọ́n ọba àlejò láti pa láti pé àní súnlé wàlíwá lìdẹ̀ yìí pé dúpẹ́ fẹ́mi ọlọ́wọ́n ọba àlejò ọlá ó sì dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ẹni ló ń túmọ̀ fún wa pé ìtò yẹ kó jẹ́ ojúṣe gbogbo àwọn ọmọ òun náà ni pé ká máa ṣàdúrà fáwọn òbí wa ó kéré jù lẹ́ẹ̀mà lójúmọ́ ọlọ́run ti kọ́ wa a ní problem pẹ̀lú ọ̀nà wo lágbà táàbì ṣàdúrà fáwọn òbí wa méjèèjì wọ́n bẹ láyé ni mo ò sí láyé ọlọ́run bá àdékẹ́ọ́lá ní wọ̀kú rọ́bì kàmá rọ́bàyà nìsọ̀díra ọlọ́run bá adékọ́lá ní ọ̀nà tẹ́ gbà tẹ́ẹ̀fì máa dúpẹ́ tẹ́ẹ̀fì máa sàdúrà fáwọn obìnrin méjèèjì òun náà ní kẹ́ ma sọ pé rọ́bì rahamuhuma ìrọlúwà mi dákun bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì kàmá rọ́bàyà nìsọ̀díra gẹ́gẹ́ bá àwọn méjèèjì ṣe lè mí nígbà

كما ربياني صغيرا máa sọ pé ìrẹ ọlọ́run dákun bá mi kí àwọn òbí mi méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe rè mí nígbà kan bí nígbà tí mo wà kékeré tó eléyìí òun náà ni ó túmọ̀ yóò mọ̀ túmọ̀ pé èèyàn ṣe kíni èèyàn dúpẹ́ fáwọn òbí a jẹ́ pé ọpẹ́ tá à ń dá fọlọ́wọ́n ọba àlekè ọlá gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọpẹ́ tá ń fẹnu sọ jáde tó tún wá jẹ́ ọpẹ́ pé a tún máa jọ́sìn fọ́lọ́wọ́n bá àlejò ọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni a máa dúpẹ́ fáwọn òbí wa méjèèjì pẹ̀lú pé a máa ṣe dáadáa fún wa nígbà tí wọ́n bá ń bẹ láyé a sì tún máa ṣàdúrà fún wa nígbà tí wọ́n bẹ láyé àgbà tí má. ẹnìkan nínú àwọn sàbẹ̀ ànábì ó wá bí ànábì sallallahu alaihi wasallam ó nílẹ̀ ànábì ìjẹ́ tún bẹ nínú dáadáa tí máa ṣe fáwọn òbí mi méjèèjì nígbà tí wọ́n bá dé láyé má ló ti tọ́jú wọn nígbà tí wọ́n wà láyé wọn wá sí má dáadáa onímọ̀ sí fún wọn ẹ̀rí anábì sallallahu alaihi wasallam anábì wá tọ́ka wọn kí ni dáadáa wọn òun náà ní kéèyàn máa rò pọ̀ mọ́ àwọn ẹbí tó jẹ́ pé àwọn ẹbí yẹn kò sí nǹkan kan tó so wá pọ̀ mọ́ wọn tó ju àwọn òbí wa lọ gbogbo àwọn tó bá jẹ́ pé kò sí tó pọ̀ nẹ́ẹ̀tì rẹ papọ̀ mọ́ wọn tó ju àwọn òbí tó bí ọ lọ àwọn ẹbí rẹ ni ìmọ̀ ṣe dáadáa fún wọn nígbà táwọn òbí rẹ̀ ò bá sí láyé máa eléyìí náà wà ní dáadáa tí wọ́n táwọn òbí rẹ̀ nínú ẹ̀ òun náà ní kéèyàn máa ṣe dáadáa sáwọn tí wọ́n bá jẹ́ olólùfẹ́ fáwọn òbí ẹni Abdullahi ibn Umar radiyallahu anhuma Abdullahi ibn Umar ń kọjá lọ́njọ́ kan pẹ̀lú àwọn ọmọ kéwẹ́ Abdullahi ibn Umar ó wà lérí ẹṣin ó sì tún ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó fà tí ó tóun rí tẹ̀lé wọn lẹ́yìn tẹ̀gbẹ́ tó bá ti bu ẹṣin tẹ́sí bá ti sun ó lè tún jòkó kó tún segin ni kó jòkó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ láti tún ti lára àwọn àlọ abúláyé kó ní wọ́n wá pàdé lárúbáwò kò kan lárúbáwò kò yìí abúláyé kó ní Umar radiyallahu anhuma abúláyé kó ní Umar wá bọ́ láwàní tí ń bẹ lórí ẹ̀ ó wá fún lárúbáwò kò yìí lẹ́gbàá tó kún tán

òun wá gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam tí ànábì sọ pé iná àbárọ̀ lìbéèrè sí lọ rọ́júlù àdàwù dàbí tí ànábì alayhi wa sọ pé ibi mi ń dáa nínú àwọn dáadáa téèyàn máa ṣe fún òbí ẹni tí ò bá sí láyé má ayé sí lọ rọ́júlù àdàwù òun náà ní kéèyàn máa ṣe kó máa tó a jẹ́ pé tó fi yàn bá kò láyé kìí ṣe pé èyí mọ̀ áwò bí alhamdulillah mo ti wá bọ́ báyìí èyàn bọ́ ò nínú àwọn tó kù sáà máa ṣe òun náà ni pé àwọn olólùfẹ́ wọn a gbọ́dọ̀ máa ṣe dáadáa pẹ̀lú wọn gẹ́gẹ́ bó ti jẹ́ pé a tún máa ṣe kí ni a tún máa bẹ ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá a máa ṣàdúrà fún wa ní gbogbo ìgbà torí pé àdúrà tí ọmọ rẹ tó bá ṣe fáwọn òbí ẹ̀ ó wà nú àwọn jẹ́ eré òkú kí ó máa lọ lè bá wọn lẹ́gbàá nàbí sọ̀lá wà lè sọ́lá fún sọ pé àwọ̀wọ́lá lè sọ́ lè ní yẹ́dì kò dáhùn inú àwọn tí ó máa wọnú tẹ́ dáadáa òkú tó jẹ́ pé nínú àwọn kẹ́tù rẹ̀ ní inú àwọn tí ọwọ́ ti ẹ̀ gángan ní òun náà ní àdúrà tọmọrẹ tí ó mọ̀ bá tọmọrẹ bá ti tí ó mọ̀ bá nítorí pé ọmọ tí bá bí nínú sí ọwọ́ yẹn ni inú tẹ́ rẹ̀ nínú wàhálà rẹ̀ àdúrà tó bá wá ṣe fún ọ wọ́n máa tí ó rẹ̀ sínú dàrẹ́tì iṣẹ́ rẹ̀ ni ó yàtọ̀ sí àdúrà tẹ́lómi bá ṣe fún ọ àdúrà tẹ́lómi bá ṣe fún ọ iṣẹ́ ni ṣùgbọ́n ìtọ́mọ̀ rẹ bá ṣe fún ọ iṣẹ́ ọwọ́ rẹ gangan òní tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti tún sí ọwọ́ ara rẹ̀ ṣe lára ọmọ rẹ̀ ó gbọ́dọ̀ tọ́mọ ó ọmọ rẹ̀ tó gbé sáà kéde gbogbo ọmọ ní ọmọ sàdọ́ àkóbì rẹ̀ tí ó bá anábì ní awwaladun salihin yad'u lahu ọmọ rẹ̀ anábì kọlifáyà ọmọ pẹ̀lú rere so ọmọ tí ó bá yí ọmọ rẹ̀ tó bá sàdọ́ àkóbì rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní bá torí pé kò sínú àwọn tá anábì ní kíni àtàjọ àrẹ ó mọ̀ sí kíni tí ó mọ̀ bá òun náà ló fà

tọ́lọ̀ ọba àlékí ọlọ́wà san oníkálùkù lẹ́sàn tó ṣe ọlọ́wà àlékí ọlá ti pa wá látẹ̀ níbi kíkà sí dáadáa sáwọn òbí wa dáadáa yìí tọ́lọ̀ ọba àlékí ọlá nípa ṣe sí wọn ọlọ́wà ọba ọlọ́wà ọlá wá fi àlá sí nínú àyà tó tẹ̀lé ọlọ́wà ọlá níwà ìjà àdáàkà òbí rẹ méjèèjì sábà wá ń jà sábà ń wàhálà tí wọ́n dúó lé ọlọ́run àlá an tushrika bí ma laysa laka bihi ilm wọ́n wá ń ní kó pa nǹkan mí papọ̀ mímí ọlọ́wọ́ bá àlejò ọlá ma laysa laka bihi ilm ní nǹkan tí wò nímọ̀ nípa ẹ̀ àwọn òbí rẹ̀ wá jẹ́ ẹni tí ò gbọ́ wọ́n wá ní tí wọ́n jẹ́ pé mo bí àbí kó máa bá mi ṣe sí ìsìn so tí ò bá ti rí bẹ́ẹ̀ a jẹ́ pé èso ọmọ rẹ̀ ọlọ́run bá àdéjọlá ní tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sàwárí táwòbí wá bẹ́ẹ̀ máa jẹ nípa ipe kó pa nǹkan míì papọ̀ ọlọ́run bá àdéjọlá ọlọ́run bá àdéjọlá ní fàlà tó tẹ ẹ̀hùn máa mọ́tẹ̀lé wọn wò má dá wọn lówó ọlọ́run bá àdéjọlá náà ló pa ọ́ láti lóòótọ́ tó bá ti yapa àti ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fàlá tó dé ehun ma mọ́tẹ̀lé wọn wò lábẹ́ àyà yìí àwọn ẹlòmíì máa ń tí àti gbọ́ àyà yìí wọn a máa sọ pé ẹbọ nìkan òun náà làwọn òbí wa ni wọ́n lè pa wá láti pé ká ṣe káàdì tẹ̀lé wọn tí ìbá ti tẹ́ bọ gbogbo àmì ni wọ́n ti pa wá láti agbọ́dọ̀ tẹ̀lé wọn rárá bẹ́ẹ̀ rẹ̀ àyà yìí ó gbé in tó ga jù nínú ẹ̀ṣẹ̀ wá ni èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ tí ẹ̀ lè fi tẹ̀ lọ́rùn òun náà lẹ́bọ̀ gbogbo àwọn nǹkan míì tó bá wá bọ́ wà lẹ́yìn rẹ̀ tó kéré tẹ́bọ nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn òbí wa bá pa wá láṣẹ ipe ká ṣe àdìtẹ̀lé wọn anábì sallallahu alaihi wasallam anábì sọ fún àwọn hadith rẹ̀ ó ní la ta'ata li fi ma'siyatil khaliq anábì ní kò sí títẹ̀lé fẹ́dà kan pé kéèyàn ó túnmà tẹ̀lé ẹ̀dá kan fi ma àfíyà ti lẹ́kàálì lọ́nà tí yóò ti jẹ ọba tó dẹ́dà ayégbé ìtumọ̀ eléyìí òun náà ni pé tóbi wá bá pa wá látẹ̀ láwọn nǹkan tó bá ti jẹ́ pé èyàn ó tẹ̀ lọ́n látara rẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀lé wọn ẹbọ ló ga jù ní àtàwọn nǹkan mẹ́fẹ̀ẹ́ sí òbí rẹ̀ ni mú sí ṣé èèyàn lè sọ pé ẹ pàtó láti ẹ̀wọ̀n àwọn náà wọ́n máa mú èèyàn gbọ́dọ̀ mú àbóbìnrin ni wọ́n máa àbóbìnrin ni wọ́n máa ó fẹ́ máa sọ ọmọ obìnrin kó wá máa fi kó máa fi gbowó lọ́dọ̀ àwọn ọkùnrin káàkiri bàlá tuntun ẹ̀hùnmá gbogbo tí ti ń jẹ́ pé èèyàn ó látara rẹ̀ àgbọ̀dọ̀ ṣùgbọ́n tó bá ti yàtọ̀ síṣẹ́ ẹ́ agbọ́dọ̀ tẹ̀lé àṣẹ arẹ́ nìkan nínú àwọn sàájú ànábì ó wá bá ànábì sallallahu alaihi wasallam ó ní ànábì mo fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdékè ọlá ọ̀dọ́ ọmọ kékeré la wá ní ìjẹ́ kan àwọn òbí rẹ̀ láyé tó lóbi arábìnrin padà lọlé fàfí ìhìnmá fàjáàhì ara tí wọ́n ní kí wọ́n ti lọ lè ṣe jihadi tiẹ̀ wọ́n lọ lè bá àwọn òbí rẹ̀ méjèèjì lọ lè ṣe kí ni mọ́ lọ lè ṣe dáadáa pẹ̀lú wọn ẹ wo jihadi gbogbo tó tó náà ló fà tó fi jẹ́ pé ohun tá a lè gbé kọ́lá àwọn àbá sọ fún àwọn tí ó yé wájé sí pé tá a bá ń kí náfìlà lọ́wọ́ òyìn náfìlà lọ́wọ́ tó ìrẹ́ bá ń pè ọ́ ẹ́ wọ́n ní kò já náfìlà torí pé tè sọ́ràn yẹn àwọn òbí rẹ ó ju náfílà tó yàn lọ látọ́ wá sọ pé ìgbà tí èsẹ́kù ẹlòmí ń lọ bí kan ní òbí rẹ wá ń tara bá ń tẹ nǹkan yìí ní àjẹrà àmọ́ ti lé ìtùn tẹ́ ìjẹ́ kíndé ìwà tí máa dé ìdí lọ lè ṣe ìkéèsì ẹ̀ sí ó irú rẹ kírun ó burú jáde gbogbo nǹkan tóbi wá tóbi méjì bá fẹ́ èèyàn gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ sí ènìyàn ìkánú àwọn sàájú ànẹ́bí ó wá fẹjọ́ bàbá rẹ̀ sùn pé bàbá àwọn ọmọ múnú dúkìá wọn láì tó tó mọ̀ ní ànẹ́bí ní àǹtà wà máa lága ní àbí ànẹ́bí ní àtiwọ́ àti gbogbo tó ní bàbá rẹ̀ lórí gbogbo yín àǹtà wà máa lága ní àbí àwọn míì ká ní wà máa dúkà àtiwọ́ àti dúkìá rẹ̀ bàbá rẹ̀ ló ti kí ni olúlẹ̀ méjèèjì tó túmọ̀ yìí pé Obi tó bí yẹn ò ní àlà nínú kíni kò ní géèjì nínú dúkìá yẹn gbogbo tí máa fẹ́ ni ó sì fún tó ọlọ́run ọba àdéjọlá ó gbé ipò àwọn òbí iná ọba fi tẹ̀lé kíni ó fi tẹ̀lé ìwọ ọlọ́run ọlọ́run ọba àdéjọlá wá ní sọmáwá pè ọ́ ọlọ́run ọba àdéjọlá ní má tẹ̀lé wọn wọ́tọ́ ibùn máa fi dúnìyà ọlọ́ọ̀bà àlùfẹ́lá ní wá sí wá sí dáadáa pẹ̀lú wọn nílé ayé ma'arufa ní dáadáa tó jẹ́ pé kí ni gbogbo àwọn ìtẹ́ta àwọn sí dáadáa táwọn sí dáadáa lélẹ́ yìí òun náà ní kò fi ṣe kí ni òun náà bá òbí Asma bintu Abubakar ìtànà àwọn ọmọ Abubakar radiyallahu anhu ó wá bá anábìsọ̀rọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ oníyà anábì sallallahu alaihi wasallam oníyà tó bí mi olófẹ́ wá bẹ̀ wò wáyá rọ́ọ̀gbìbà ìyá àwọn ìṣòjúwòkò ó ní ìdáadáa látọ̀dọ̀ wọn afa àtìlù ha ìrẹ́ ànábì tí mo lè ti dáadáa sí nítorí pé ẹlẹ́bọ ni yáà rẹ̀ yáà rẹ̀ ṣe mùsùlùmí kò gba ànábì ní ṣe dáadáa sí mọ̀nà ro papọ̀ máa ànábì ní fa ìnà ha ó mọ̀ ìyá rẹ̀ ni ìyá tó bí ọdún ànábì sallallahu alaihi wasallam ànábì ní ṣe si sí wọn ọlọ́wọ́ bá àdékọ́lá ti wá sọ irú dáadáa sáàsì sí wọn òun náà ní kíni wọ̀sọ́ àfikún wọn máa fi dúríyá máa gbogbo àwọn nǹkan tá ní ìka ayé tí wọ́n fi ṣe dáadáa wọn jíjẹ mímu wọn ilé tí wọ́n máa gbé aṣọ tí wọ́n máa wọ̀ tó bá rẹ̀ wọ́n tí wọ́n bùkátà sí ìwòsàn káwọ́ ọ̀nà tó ti rìn káàbù tọ́jú wọn káàbù máa sọ ọ̀dọ́ pẹ̀lú wọn pẹ̀lú pé a tún máa wá segin ni a máa pè wọ́n lọ́sọ́jú ọ̀nà ọlọ́run balẹ̀ jọlá ẹni tó bá nínú àwọn òbí tó bá jẹ́ pé kírísítẹ́nì ni àbójẹ́lẹ́bọ ojú olóòtà ẹlẹ́wọ̀n kó ta kété kí ó tẹ̀ máa dọ́dọ̀ rẹ̀ wọn a mo ti wọ́ọ̀nù wọn tí wọ́n ti láwọn ní kírun ẹ̀yà máa bẹ wọn Ah, ó lè fi jọ ọlọ́run o wọ́n tó tún jẹ̀bi ọlọ́run tó bá lóbi tí wọ́n jẹ́ abọ̀rìṣà àbí tí wọ́n jẹ́ onímẹ́ta lọ́sàn-án tí wọ́n sì náà bàdìjọ́lá ìwọ máa ń ṣe jẹ lára wọn ẹ̀tọ́ tó wọn bá lè tọ́lá yóò tó máa ṣe fún wa àmọ́ ògbó bá tó wá ń tẹ̀tọ́ rẹ tó o ní ṣe kí ni o ní bá wọn ṣe tí wọ́n ṣe o nítorí ẹlòmíì bẹ tó tún jẹ́ pé òun tún ṣe àṣe ètò lágbàá yẹn aláṣejù ń bẹ aláṣejù ń bẹ aláṣejù lẹ́nu tó ní òun tẹ̀fẹ́ òun tẹ̀fẹ́ rí wọn tẹ́fẹ́ ti ní sọ́ọ̀tì tó kúndé máa lọ náà lẹ́ẹ̀ máa lọ ẹsẹ̀ mọ́ kèrè má ẹgbà wípé bí màá sán ọlọ́run ó jìyà lọ́dọ̀ ọlọ́run yóò jìyà fóun jẹ́ kèfèrí wọ́n ló tún wá sí kíní ó tún wá jìyà tiẹ̀ tó wọn ló tẹ̀ láti ọlọ́run lára àwọn òbí rẹ̀ ó mọ̀ sí dáadáa sí wọn ó sì mọ̀ sí wọn àmọ́ òní tẹ̀lé wọn lọ́gbìn kan tí wọ́n ń ṣe ẹlòmíràn ni àwọn òbí òun jẹ́ kírísítẹ́nì ẹni tó bá ti fi christmas ó máa lọ àwọn olùkọ́ àwọn sọdún àwọn òjò sọdún tó bá ti fi ìgbà táwọn náà fẹ́ sọdún léyà ẹ àwọn náà ó ti kíni ó tún wá bá wọn eléyìí ò bójú mu o wọn náà tún ti kíni wọn náà tún ti ráìsì láre bá wọn tó bá jáde kọ́ ọdún wọn má bá wọn dá sí i má bá wọn dá sí i ó mọ̀ pé tí wọ́n ń ṣe wọn ẹ ó yàtọ̀ sí ti ìsìlámù ní àpè ọlọ́wọ́n bá àlejò ọlá fi àlàfé lákùnrin yìí nù kún wàlíyà yìí tó bá ti débi ẹ̀sìn ẹ̀sìn náà lọ́wọ́ ọba àdìsọ́lá fàlàjì àwọn tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn ní dáadáa máa ti dáadáa táwọn òbí rẹ̀ wọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n ní ìjọ kan anábì sallallahu alaihi wasallam ní àmì ó ti àmì lẹ́lẹ̀kejì ó ti àmì lẹ́lẹ̀kẹta àwọn sàbí wọn wò pé à kí ànábì rí àwọn bí àtẹ́sí sọ̀lá wà lè sọ̀lá alẹ́bí ní jìbìrì rù ní jìbìrì rù tẹ́fẹ̀ ní alẹ́bí wá sà ní jìbìrì rù ní ẹnikẹ́ni tí àmàdánà bá bá tí ò wá ṣe ni tí ò wá rí ìtí òrà kò ní jì látọ̀dọ̀ ọlọ́run ọba àdìjọlá òun ìgbésí náà sì kí ọlọ́run kó máa bá lọ bẹ́ẹ̀ kó sì mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anábìsámi ìbí tó máa sọ pé ẹnikẹ́ni tí wọ́n bá ṣe aládàpọ̀ wọn àtẹ́bí sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàlámùsọ́lẹ̀ aláìyá kọ́lọ̀ bá wọn ṣe kí ni rọ́bì máa àwòrán kọ́lọ̀ bá wọn fi mú rẹ̀ gbólẹ̀ ẹlẹ́kẹta tí jìbìrìlù sọ dáàbí sallallahu alaihi wasallam dáàbí sí òun náà ni ẹni tí ẹni tí ó kò wá tara wọn kó wá fi rí àìsàn ọlọ́wọ́ bàlẹ̀ ìjọba òkú ó ní ti inú ẹ̀kọ́ lẹ̀ anábì tó ta ẹ̀rí pé nǹkan tó lágbára ni ipe opportunity ni fún yàn ẹni tó bá ní àwọn òbí méjì láyé láti fi dúró yà máa wò bàá ṣe dáadáa sí wọn ẹ̀ ń dáadáa ń tá a mọ̀ ní dáadáa nílé ayé òun náà ní kò pẹ̀lú wọn wàtẹ́bí ń tẹ́bí lámàní anáàbá ìlàyé wá tẹ̀lé ojú ọ̀nà ẹni tó tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àdékẹ́ ọlá tẹ̀bí lámàní anáàbá ìlàyé àwọn kan ní ojú ọ̀nà ta ni wọ́n ní ojú ọ̀nà àbúgbàgbà wọ́n ní ìláyà ìbáwí nítorí pé lẹ́gbàá tí àgbákàrí gba islam òun náà ni àwọn sáàdì búnà bí wà ọ́t òun náà ni wọ́n rí <clears throat> táwọn náà fi gba islam lẹ́yìn ìgbà náà lọ́wọ́ bá lẹ́gbàá láti wá sọ ayé àyíkalẹ̀ nígbà tí òun àtòbí rẹ̀ jọ ọ̀dí ààrẹ jọ ń pa pé ó padà sí mẹ́sìn ọlọ́ọ̀bá lẹ́gbàá sọ fún sáàdì pé máa ṣe dáadáa bí òbí rẹ̀ ní dáadáa ayé wà tẹ̀lé ń tẹ̀lé lámẹ́ni àdáadáa ìlàyà àwọn náà tẹ̀lé jọ̀ọ̀nà wọn tẹ̀lé ojú ọ̀nà ẹni tó jẹ́ pé òun ti dárí padà fọ́dọ̀ ọlọ́wọ́ balùjọ́lá òun náà yàrá bàtà. àmì náà oníjẹ́ wọ́n ní tẹ̀bí pé ojú ọ̀nà sọ òun náà ni ojú ọ̀nà anábìwá Muhammad sallallahu alaihi tó jẹ́ pé òun náà Islam. táyé máa ń ṣe dáadáa pẹ̀lú wọn àmọ́ tó bá ti ti ọlọ́ọ̀bà àríkẹ́lá wá ní iláyà màrìdí òkun àti rẹ àtàwọn òbí rẹ méjèèjì ọ̀dọ̀ ìpín ọlọ́ọ̀bà àríkẹ́lá ibẹ̀ náà lẹ́sẹ̀ ní padà sí ẹgbẹ̀sán tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà fa una sí máa ń ta ètò ìgbẹ̀ lárántí jẹ́ kó ti jẹ́ pé a ti tàwọn àìdá tó jẹ́ pé àrántí ẹ̀ mọ́ ẹlòmí ìtàn máa ń sọ dáadáa rẹ̀ fún pé àrántí ah, nígbà kan báyìí tẹ̀mí jẹ́ báyìí tí wọ́n bí wá bá yín ní olóògùn ìgbàgbé ọlọ́run bá lè jọ lálọ́ wọ́n fún yín ìwẹ̀ ìwájú ọ̀gbìn àti àwọn bákan náà ẹni yóò mọ̀ wá sọ pé ẹ̀rántí ni èmi lẹ́sẹ̀ báyìí fún lẹ́sẹ̀ báyìí fún láburú yóò máa sọ pé èmi èmi àyìn rẹ̀ ó sì tẹ́ lóòótọ́ ṣùgbọ́n ti tẹ́ kíní ó ti gbàgbé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ní ọ̀dọ̀ mi lẹ́ẹ̀padà sí tó bá díjọ́ gbéra sí àmà fáwọn olùdàbí òkun bí màá fún tó ń ta àmọ̀lù ìwà fún ilé òrùka ogun tẹ̀ báyìí sí ó náà ló fàdúró jẹ́ pé gbogbo gbà ìyẹn gbọ́dọ̀ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá torí pé èèyàn máa ń tẹ̀ ìjọ ojúmọ́ ẹ̀sẹ̀ tá a tẹ̀ lónìí èyí tó súnmọ́ náà ni pé kó má ti gbà ká má ti gbàgbé ẹ̀ ó fresh anábì sọ láwà àti sẹlẹm anábì máa ń segin ni anábì máa tọrọ àforíjì nígbà bọ́ọ̀lù lójúmọ́ ó fresh ṣùgbọ́n pẹ̀lú tó bá ti bá jí ó wá ń tẹ̀ ó ń tẹ̀ ó ń tẹ̀ ẹ̀tẹ̀ pọ̀ ó tẹ̀ lè máa rántí má láti segin ni láti tọrọ àforíjì tó bá jẹ́ òkè dàbí fìyàmà ọlọ́run bá lè lọ́mọ wá sí gbogbo ẹ̀hán wọ́n máa wò pé kòlòsìrẹ́lẹ̀ wọ́n náà lọ sí òkè eléyìí òun náà ni wáàsí ẹlẹ́ẹ̀kejì nínú wáàsí sí Luqman al-Hakim tó ti fọmọ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà lẹ̀tọ́ ọlọ́wọ́n bá àdéjọ́ lá ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni ẹ̀tọ́ àwọn òbí wa méjèèjì àti àlàyé ìfọ́sí wẹ́wẹ́ nípa báwo láti ṣe kíni bó láti tẹ̀tọ́ àwọn òbí fún wa ọlọ́wọ́n bá àdéjọ́ láti lè fún wa láti lè bá ronú láti lè bá ṣe wa dáa ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlásọ́lẹ̀ fún wa láti lè bá dún ní máa ẹni tó bá ti wà lórí dáadáa bó ti ẹkọ́ máa ṣe ní inú ẹ̀tọ́ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá àbí nínú ẹ̀tọ́ àwọn òbí rẹ̀ méjèèjì àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà fi àwọn tó ń ti lọ kọlọ̀ ọba àdìgbọ́lá kó bá wa kẹ́ رب ارحمهما كما ربياني صغيرا صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم نعم نعم نعم ìbéèrè kan béèrè ìbéèrè tó dáa púpọ̀ ni wọ́n ní òbí tó bí ọmọ àbí ọmọ tí òbí rẹ̀ jẹ́ Christian ọlọ́run wá ọmọ yẹn ọlọ́run ti gbòó láti rí ǹjẹ́ ó nígbà tí wọ́n bá ń fi ọdún wọn ní dìsẹ́mbà kóbi wá segin kóbi wá lọ́wọ́ lórí ọdún yẹn àdúgbò àwọn ọ̀sẹ̀ sọ tó eléyìí a rí i pé bá àdìjọlá kẹ́ bá ìsọnù àyà yìí bá àdìjọlá ní dáadáa pẹ̀lú wọn kò dáadáa téèyàn máa tí wọ́n ṣe mùsùlùmí yìí dáadáa tó máa kọ̀ntínú ni kìí ṣe dáadáa tó jẹ́ pé bóyá yóò ní táìmù bóyá gbàtà fẹ́ ṣe nǹkan kan àbọ̀mẹ́sà ayẹyẹ kan òun náà lè tó wá mọ̀ fún ìyàfẹ́ ṣe dáadáa òbí rẹ̀ méjèèjì mo yà ni o ẹlòmí bẹ tó bìrẹ̀ jẹ́ mùsùlùmí kan tó jẹ́ pé inú àwẹ̀ nìkan inú àwẹ̀ yóò ra ráìtì fún wa yóò ra mílìkì fún wa bẹ́ẹ̀ tó bá tún ti jẹ́ ọjọ́ léyà bá tún ti ra ẹran fún wa ó ti parí so àwọn òbí méjèèjì á mọ̀ sí dáadáa tó kọ̀ọ̀tì nìyẹn nígbà àwọn tí ìbá ti wá ṣe mùsùlùmí nínú wa àwọn tí wọ́n bá fi tí ó bá fi hàn tí ó fi hàn wá lọ́wọ́ lórí ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe èrò ṣe fún wa lápèjúwe nìsín bóyá oṣooṣù náà ní máa ra oúnjẹ sílé fún wa so ó bá di december ó bá di january january parí èyí wọ́n rántí èèyàn fún wa èyí ó ti dára sí èèyàn ṣe fún wa tó bá ti àsìkò tá à ń sọ wọn làwọn fẹ́ sọ fún àwọn èèyàn ní ṣe nǹkan kan bí tí ó yàtọ̀ tá à ń

lórí àlọ́wáàní lórí ìsáyọ̀ àlà tó àwọn náà sì mọ̀ ipe kò sí gbogbo ọdún méjì ẹ̀ bá ń ṣe tó bá ti yàtọ̀ sí ọdún méjì tọ́nà ń káwà mùsùlùmí ó ṣe ẹ̀ kò sínú ẹ̀sìn ẹ̀sẹ̀ ní ọdún ìsáyọ̀ àlà ni tó a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀ lè ra mọ́tò fún màmá rẹ̀ tí èsè mùsùlùmí o lè rọ ọkọ̀ ojú omi fún wọn o lè ra bàálù o lè ra òpó tó wà nígbàlagbára láti ṣe dáadáa pẹ̀lú wọn àmọ́ tó bá ti jẹ́ bí ẹ̀ tó bá ti dé bí ẹ̀ sìn àbíkẹ́ òkú fún mi àbíkẹ́ ẹ̀ sọ̀rọ̀ ibẹ̀ ni ṣètàn máa yóò tó di ọ̀pẹ òun sáàfẹ́ ṣe òun sáàfẹ́ fi ara yín gbára yín òun kó ṣe tọ́lọ̀ àtijọ́ ló fẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ náà ọmọ náà gbọ́dọ̀ ti jẹ́ káwọn òbí rẹ̀ mọ̀ tó bá dìgbà tẹ́ ẹ bá ń sọdún àníjọ pé o nígbà yín dátọ̀ bí tọ́mọ bá ti láti dátọ̀ bí kan bá ti gbọ́ yín ló fún bí àwọn náà dá sí yóò sì máa ti àwọn dáadáa lé kí ni tó yẹ kó máa ti fún Nah. ìbéèrè tí wọ́n béèrè fáwọn padà àti àgbọ̀ ẹni tí ó fẹ́ pa nǹkan tí ìdábàdé yẹn sí ni wọ́n á kú lọ ẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀ èyàn wá sáré mọ́bẹ̀ wá pé yàn fẹ́ dùn ìwádìí yóò wá dùn wọn èyàn rí pé ó tiẹ̀ ti sọ ọ̀run lẹ̀ ìwádìí yàn tiẹ̀ gbọ́bẹ̀ lé kan kò tiẹ̀ ṣégbà tọ́bẹ̀ pa òun gan ẹ̀jẹ̀ gan òkè ẹ̀ ṣébi à ń jáde gan so ẹ̀ ìṣẹ́lẹ̀ morúkọ rẹ̀ òdodo gbàtà ń pè lódodo ó mọ̀ ó kílẹ̀ alhàlálù bayyinun wàlhàrámù bayyinun ẹ̀rí nítorí jẹ́ àlàyé ó kílẹ̀ nítorí jẹ́ àrọ́mù ó kílẹ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ tí máa bẹ láàrin méjèèjì tí máa segin tí máa rújú òun náà nírú àwọn kan tí máa ṣẹlẹ̀ yẹn ẹlòmí ò sọ pé ah ní mi ẹ̀wọ́ ẹ̀mí ò sì bọ́ yẹ sáré nù so ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn olú àwọn ìsàmá yìí tí máa jẹ́ pé ẹ̀mí ti segin ẹ̀mí ti bọ́ lára rẹ̀ tí ó padà wá jẹ jípa kò ń gẹ́gẹ́ yóò bá dún èèyàn gbọ́dọ̀ rí pé ó dáyàn lójú pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹgẹ́ ti bá sẹ̀kútẹ́ ìbá gbọ́tán gbà mí ga àwọn ọmọ mi ẹ̀mí ti bọ́tán ẹ̀kan ìpé kìlí kan tó eléyìnwé ṣe tán níkà ìfìdú ẹran òun ẹran ti ẹ̀mí ti bọ́ ṣùgbọ́n tí ìbá dájú pé ẹ̀mí ò ti bọ́ lára rẹ̀ èèyàn lè segin ni èèyàn lè pa so lábẹ́ apá kejì kẹ́yìn tó wá ké sí àwọn kan tẹ́yìn máa jẹ lọ́rọ̀ rẹ̀ bá rí bá wọn eléyìí lábẹ́ àwọn ní ìmọ̀ òwò ìlera ni ike ẹ̀rọ ti ń sàárẹ̀ ìtẹ̀nú àwọn ààrẹ ti jẹ lára ẹran tó jẹ́ pé tíyàn bá jẹ ẹran náà ó lè kó àìsàn báyìí ilé náà wà ní pé káṣíyèsí apájúlọ àwọn tàbí ní àwọn àwọn ìwòsàn tí yóò ti fẹ́ràn tẹ́kùn ẹran lábẹ́rẹ́ wọ́n ti kọ́ sílẹ̀ fún yín ọ̀sẹ̀ méjì ìwẹ̀ràn yẹn gbọ́dọ̀ jẹ́ ẹlòmí òsì bùn alábẹ́ ẹgbẹ́ nìsín ẹran wá gbé ẹran ilé ṣe yìí ó máa di pé owó wọ bó bá yóò sì ju yóò sì fún bá àwọn ọ̀rọ̀ jẹ́ irú àwọn eléyìí náà tàbí òdà ni èèyàn ṣe kí ni èèyàn ṣe sùtá fúnra rẹ̀ fúnra kí wọ́n náà lọ́wọ́ ọ̀rọ̀ jẹ́ fúnra rẹ̀ ó ṣe sùtá fúnra rẹ̀ tó kọ́ lọ́wọ́ bá àlejò láti sọ̀kọ́ pé wà láti kú bí àìdí gún ilà ti àwọn yóò tẹ̀gẹ́ni yóò ní ẹ̀lọ́ tàbá àwọn sì rí òkúrò àwọn ọ̀rọ̀ yìí ìjọ tó kù díẹ̀ káàkiri mo rò pé ìbéèrè yẹ fíà dáhùn fíà. ẹ tó bá pa á tí ò bá mọ̀ ẹ̀rẹ́ tó ti gbá òdi jẹ́ lọ ẹ àbí kò ti jẹ́ ẹ ìyẹn ti kọjá lélẹ́yìn àpapọ̀ àwò àmàdàlà ìlànà ìbáwọn fi ìyẹn ti ṣe irú nǹkan kọjá ìdá nǹkan nínú ni pé ìdájọ́ nǹkan yẹn so ìdí ti jẹbọ yáò ní ti yí sọ tó ti jẹ́ ẹ̀lẹ́ ṣe gírin <laughs> ẹ̀lẹ́ pọ̀ padà rẹ̀ lè mọ̀ pé ìdájọ́ tí bá fẹ́ bù nǹkan yóò nǹkan tí ẹ̀mí wà lára káàkiri pé ẹ̀mí lélẹ́ ìdájọ́ kọ́sùrù òun náà ni wọ́n béèrè kí wọ́n pè ní kọ́sùrù òun náà ni ìdírun kù gẹ́gẹ́ bí onírìn àjò ká dírun àyílà ká sọ ìdáka kámú ìwọn àádọ́rin ìtàkùnrin lákàméjì kámú ìṣá ìtàkùnrin lákàméjì pẹ̀lẹ́ yìí nínú súnà lẹ́sùn bá wàá lọ́sọ́lá náà ló wà tó ìpìlẹ̀ ẹ̀ ìpìlẹ̀ nípa eléyìí òun náà ni nígbà tí àwọn òṣèlú bá wà lójú òun náà tọ́lọ̀ bá lẹ́sọ̀ láti sọ fún wa pé wàlẹ́sà àlékún dùnà hàn ájàkùrú nínú ọ̀sọ̀lá ìgbé tẹ bá wà lójú ogun lẹ́gbọ̀n àgbà yín pé àwọn gèdè ní òfin

ohun tá a bá ti mọ̀ pé nínú ádà pé ìrìn àjò ni ìyẹn máa ń rìn wákàtí mẹ́ta nínú ìlú kan gbà mí sẹ́yìn ìjọ fúnra yẹn ti sọ pé ẹ̀ ń tẹ̀lé àjò àyíbẹ̀ kọ́ ni ìgbà mí bẹ́ èyí ó sì rìn wákàtí kan ẹ̀yìn kó sì mọ̀ pé tẹ̀lé àjò ni lápòjú ẹni tí mo fẹ́ sáà gbogbo lẹ́lọ fẹ́ sáà gbogbo mẹ́tò gbogbo ọ̀sọ̀ ẹ wò gbogbo ọ̀sọ̀ nìsín láàrin wákàtí mélòó wákàtí kan ibo mi ti ń bẹ nílùú tá a wà yìí tí èèyàn bá fẹ́ rìn bẹ̀ tó náà fẹ́ lè tó ìrìn gbogbo ọ̀sọ̀

ìpè ìjẹ́ tàbádé ní àjò tàbádé bí sáà lọ ìtòrìnlẹ̀ ni pé tẹ́yìn bá ti fẹ́ lò ìtólé ní ọjọ́ mẹ́rin tó ti mọ̀ lò ní ìtólé lọ́jọ́ mẹ́rin tó láfta ọjọ́ mẹ́rin yẹn èyí ó ti kí ni yóò pọ̀ sínú láti máa pé wọn ṣùgbọ́n tó wáyé pé ìrìn àjò tẹ́yìn ń lọ ìrìn àjò tẹ́yìn ọmọjọ́ tẹ́yìn lò ní kí máa tẹ̀lé ńgbà wípé ẹ̀fà lọ ẹ̀yà ìjọ bí jọ mẹ́ta alẹ́ rẹ̀ fẹ́ lò kí ni ò bá ṣe ẹ̀fà tún lò wọ́n tún ní ó kẹ́ padà wá lọ́la padà wá lọ́la kọ́nà padà wà lọ́la nígbà míì gan ìmọ̀ ń di oṣù méjì oṣù mẹ́ta àti bẹ́ẹ̀ lọ ìwé lẹ́yìn máa ń tẹ̀lẹ̀ tó yẹ pé èèyàn máa ti kọ́ sí ìlọ òun náà ní tó tẹ̀ sáà nàbí sọ̀lá àwàlẹ̀ ìṣẹ̀lá níbẹ̀ náà kọ́lẹ̀ wípé ànábì ti kọ́ sínú fún odidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní kí ló fà òun de ìgbà báyìí ló ń fẹ́ lò ṣùgbọ́n lápèjúwe ní ti ẹ̀fẹ́ dáàbù ẹ̀fẹ́ lèkó ẹ̀sìn mọ̀ pé ẹ̀fẹ́ lojọ́ mélòó ẹ̀fẹ́ lo ọjọ́ márùn-ún pẹ̀lú ìwé ìsìn ẹjí mọ́dé di ọjọ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ so ìtumọ̀ pé lẹ́yìn ọjọ́ kẹrin tẹ̀síbẹ̀ ẹ̀sìn kí ni ẹ máa pé òun ni then ìpé ìdídì nùkútà wá ń sọ yìí ó mọ lórí pé nígbà tẹ́ bá tẹ́ bá níbi òun gẹ́gẹ́ bí ìmáàmù àbí tẹ́ bá ṣe kí ni àbí tẹ́ bá dàrú kí ni o tó bá yẹ kẹ́ bá tò lẹ́yìn ẹni tó ń kírun pé tún láti ẹ̀ kírun pé ni o èyí tó gbọ́dọ̀ máa ṣe kí ni ní òtún máa sáfún pé ìfẹ́ kíjà máa lórí ẹlòmí ń bẹ oníyọ́nìyà oníyàjò ní mí ẹ́ kò ní lọ síjà máa torí pé kí ni kò ní fẹ́ kí òun yẹ pé tó bá yẹ kó oníyàjò rẹ̀ déyàn bá ti sọ̀kalẹ̀ síbi téèyàn lọ ẹ́ mọ́sálásí wa tó sí yàn èyàn máa lọ lè síjà máa ní mọ́sálásí yẹn ẹ́ sì máa ti pé lẹ́yìn máàmù tó ṣe kí ni tó jẹ́ pé ń kí òun pé ṣùgbọ́n tó bá yẹ pé ni wọ́n bá ta níwájú pé kẹsì máàmù ẹ ni mo bẹ́ẹ̀ aláwọn bí nínú àwọn onímọ̀ tó jẹ́ pé àwọn ń gbà yí pé tí èèyàn bá ti wà lórí àjò lópin ìgbà tí èèyàn bá sì ní ẹ̀mí pé èèyàn fẹ́ máa gbé bẹ́ẹ̀ yóò máa ti kọ́ sùn lọ́nà lópin ìgbà tí èèyàn bá ti ṣe kíni tó sì lẹ́mi pé mo fẹ́ máa gbé bẹ́ẹ̀ lápèjúwe nísìnyí ẹ wá tábùlọ̀ bìkan nísìnyí ẹ wá rẹ́ ti lé ti bẹ́ẹ̀ tẹ́ ti máa jẹun tẹ́ máa sùn tẹ́ máa dá so irú eléyìí ní ti ẹ ti ṣe kíni ẹ ti mú bẹ̀ òun ní ibi tẹ́ fẹ́ máa gbé nù so irú ẹ̀ báwọn kò ní ṣe kíni kò ní ṣe kọ́ sùn

gẹ́gẹ́ bí ẹni tó lọ ṣiṣẹ́ lápèjúwe nìsín ẹ o ti wá ń bẹ̀ nílé abẹ́ tó jẹ́ student tó ti mú bẹ̀rẹ̀ pé ó ti mọ̀ fún mẹ́ta so irú ẹni báwọn nìsín yóò máa ṣe kíni yóò máa fi ọ̀rọ̀ pé ni ẹgẹ́ ti báwọn nìsín so àmọ́ ní tó tẹ̀wọ̀n jù nínú àwọn ọ̀rọ̀ yẹn náà ni pé òun náà ní bí mọ́tò àbí ìmọ̀mù máàlìkì ṣe pé téèyàn bá ti ṣe kíni téèyàn bá ti ní dáàbò pé èyí so lẹ́yìn ìgbà wọn yóò ti ṣe kíni yóò ti bẹ̀rẹ̀ sí أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك